عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ومن جمعة قلنا نجوق قليلكم من رمضان على قليل تودن تاوى من رأي إليه انتم سويك أبلا ما واتقين من رمضان ó ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu látòní ìlọ mẹ́wàá àkọ́kọ́ ti lọ mẹ́wàá tààrin tẹ̀lé kó tó wá di wípé mẹ́wàá ti gbẹ̀yìn yìí òun náà bẹ̀rẹ̀ bí ọjọ́ ayé ti ṣe rí nù torí pé gbogbo nǹkan tó bá ti ní bẹ̀rẹ̀ ó ní láti lókun ní dáadáa Ramadan fourteen forty six ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ó kù sí ọwọ́ ẹni tó lù wá bá tún ní kẹ́mi ti okùn oní ọ̀tún rí rọmọbọ́nà mi ẹ sì rí kótó di pé ọ̀sán ọjọ́ kọkànlélógún yìí ó wọlé pẹ̀lú yíyọ àlùfájàrí lówùúrọ̀ yìí òru rẹ̀ ti síwájú wọlé ló fà á ló fi jẹ́ wípé àwọn mùsùlùmí pátá korongodo ní gbogbo àgbáńlá yìí tí wọ́n gbèrò láti ṣe àlùkàtìkà wọ́n ti wá ibi tí wọ́n ti fẹ́ ṣe àtìká láti jẹ́ ẹni tó ṣe pé oore ti ń bẹ́ńbẹ́ fún àwọn odidi ọjọ́ mẹ́wàá gbáko sẹ́ni tó bá gbèrò àti fọjọ́ mẹ́wàá ṣe olúwa kó lè bá àti ṣe wọ́n àlìkò ní kálukú ti ń wá ọ àyè ibi tó ti fẹ́ ṣe àtìká ẹni tó lọ sí Mẹ́kà ẹni tó lọ sí al ẹni tó lọ sí Baitul Maqdis àti ẹni tó wà láyé yòókù lókè pẹ̀ ní mọ́sálásí gbogbo torí pòfin Allah ọ̀dá lórí pé àtìká ìjọsìn kan nínú àwọn ìjọsìn eléyìí tó ṣe pé àwọn gbọ́dọ̀ ṣe níbòmíì yàtọ̀ sínú àwọn mọ́sálásí olú ẹlẹ́dàá wa ó ní àhídìnnà ila Ibrahim wa Isma'il an tahira bayti. أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود أقبلت والنبي إبراهيم عليه السلام أتى النبي إسماعيل عليه السلام يعني مجد الفايلين مقامة فهو يعني تسويك وما ومواسي قواف أتى ما مواسي الاعتكاف أتى ما مواسي صلاة نمع a sì máa pé gbogbo àyè láti lè ṣe sọ̀rẹ́ lópin ìgbà tí ọ̀gá ti jẹ́ ọ̀kan nínú àyè tó fi ṣẹ̀ríyà tọ́lá gbọ́dọ̀ ṣe sọ láti lẹ̀. bẹ́ẹ̀ náà ni àtìká òun náà ìgbàláyè wà fún wa láti ṣe ní gbogbo mọ́sálásí pátákáfà lópin ìgbà tó bá ṣe wípé mọ́sálásí ni kìí ṣe ibòmíì tó yàtọ̀ sí mọ́sálásí àwọn sàhábà nàbì sallallahu alaihi àrí nínú wa ẹni tó ti ẹ̀sọ́ ikú alẹ́sẹ̀ ẹ̀sìká ní mọ́sálásí gan tí èsì ti jùmọ̀ à tọ́jú ọdúnmọ̀ àbá wa ká wa mọ́ orí pàǹsẹ̀ ẹ̀sìká kọ̀ọ̀kọ́ báwo ni ká ṣe ìgbà tó ṣe pé mọ́sálásí táwa ti ṣe ẹ̀sìká wọn kì í ṣe jùmọ̀ à ń bẹ̀ wọn ló tètè jáde lọ síbi tó bá fẹ́ ṣe jùmọ̀ àpápàpá tó bá ṣe parí jùmọ̀ à wàá tètè tún padà síbi tó ń ti ṣe ẹ̀sìká olùwà ẹlẹ́dàá wa ti ń sọ fún wa olùwàlá tó bá ṣòro ọ̀hún wà á ń tó màá ké fóònù àfẹnumẹ̀sáàjì ayà yìí ó ń bẹ nínú àwọn ẹ̀rí ńlá eléyìí tó fi hàn wá pé gbogbo mọ́sálásí láti lè ṣe àtìkà olùwà ni ẹ̀ gbọ́dọ̀ ṣe ìfaranura pẹ̀lú àwọn ìyàwó yín nígbà tí wọ́n máa ń ṣe àtìkà láwọn mọ́sálásí gbogbo ìmọ̀sí gbogbo wa ti ní kí ẹ ti mọ́sálásí Mẹ́kà mọ́sálásí alimadina mọ́sálásí baitul maqdis nìkan ẹni kò ti tọ́ kí ìfaranurọ́ wáyé láàrin ọkọ àtìyàwó nígbà tó máa ń ṣe al-i'tikaf èyí túmọ̀ sí wípé gbogbo mọ́sálásí káàfà iná ni wọ́n ti lè ṣe al-i'tikaf ìwọ oníkan ṣe máa wulẹ̀ dá mi tútù ń ṣe lọ́kàn ẹni tó bá fẹ́ ṣe al kó ṣe al-i'tikaf ní tó bá ti rọ̀ lọ́rùn wáyé o bùkátà láti rìnrìn àjò láti lu omi tó gbé wà lọ sí ìlú bòmíì tó ti fẹ́ ṣe ẹ̀rtìkà kí kéèyàn wá rìnrìn àjò láti la yìí ó lọ́n fẹ́ lọ sí mọ́ṣáláṣí kan mẹ́ẹ̀ẹ́dógòrí tó bẹ́ẹ̀ lọ́n ti fẹ́ ṣe ẹ̀rtìkà àbíkó ti mẹ́ẹ̀ẹ́dógòrí kó wá sí mọ́ṣáláṣí kan lẹ́yìn tó bẹ́ẹ̀ lọ́n ti fẹ́ ṣe ẹ̀rtìkà òfin ṣẹ̀rí ọgbà fún abẹ́ torí àti sàmúnàbí Muhammad. صلى الله عليه وآله وسلم أن لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد أكيد قارئ استقافيني مع دلوسة نبي كان أفلوس مسلاس متى تريد مسلاس بين بكبي أو بكاتا لا تريد عدو láti mọ́sálásí kan lọ sí mi tí kì í bá ṣe pé mọ́sálásí mẹ́kà lọ fẹ́ lọ tàbí ti Madina tàbí ti Baitul Maqdis eléyìí túmọ̀ sí eléyìí tá à ń ti ń gbọ́ abọ́ tẹ́lẹ̀ ó yẹ kí ìyànjú yìí ó tún jẹ́ àlékún bẹ́ẹ̀ ni yàrá wa Aisha radiyallahu anha sọ oníṣẹ́ mẹ́wàá tìgbà yín bá ti wọlé ní Ramadan anabi sallallahu alayhi wa wọ́n máa ń ká ìbùsùn kó ń pátápátá anabi gba èyí tó ṣe gbà tẹ́lẹ̀ ní gbogbo àwọn èyí tó ti lọ nínú Ramadan torí pé gbogbo ẹjọ́ fẹ́ sórí rẹ láì òní fẹ́ dá sí ọ̀fẹ́ kí àwọn rẹ náà sórí rẹ ọ̀fẹ́ kí àwọn ọmọ rẹ náà sórí rẹ torí ẹ ká túnbọ̀ gbìyànjú nínú líláwọ́ ká túnbọ̀ gbìyànjú nínú sísànú ká túnbọ̀ gbìyànjú ẹni tó fún tó bá lè lọ sí ẹsẹ̀ ni wọ́n kàn fẹ́ lọ ọmọra láti sá wọ́n fẹ́ sá má àwọn ẹni tó yẹ kó ṣàánú lọ́wọ́ olówó tó lè fi ṣàánú wọn tó fi lè dín ìyá wọn kù ọ̀wọ́ á lọ sanwó ọmọra fúnra rẹ ọlọ́gán abẹ ọ̀wọ́ adé lẹ́yìn ìjọ ọdún eléyìí kódà tó torí pé kẹsìrì àsọ yìí pé gbogbo nǹkan tó bá ṣe láyé pẹ̀lú owó rẹ táǹfààní rẹ ọ ẹlòmíì ó lóore ju ohun tó ṣe pẹ̀lú owó rẹ sáǹfààní rẹ̀ ọ̀ma lórí tiẹ̀ lọ lọ́ba lọ ọmọ ọlọ fúri ara ẹ̀ lọ́ba sì jẹ́ pé oúnjẹ lọ́ba ń ṣe fáwọn èèyàn jẹ ọmọ níládá tó pọ̀ lórí ẹ̀ bí kéèyàn gbé kànga kalẹ̀ kéèyàn kọ́ mọ́síláṣí kéèyàn kọ́lé kan tó gbogbo obìnrin tọpọ wọn kú tó fi wọn lẹ̀ ló pọ̀ wọn ò ríbi tí wọn máa gbé òǹkàlùkọ́ ọmọ wa mú fúláàtì kọ̀ọ̀kan bí títí ayérayé ládá tó máa gbà ń bẹ̀ ọkọjá kọ lọ́ọ́ mra. torí di eléyìí kákì ìsara pàápàá jùlọ ọdọọdún náà ló kúkú ń lọ kéésì pé ọdún kan wà tó lọ ẹ̀rù ń bá wà pé múra kárí mi náà lọ lọ lọ́rọ́ bà náà pé mọ́jọ bí ó kan òmùra wá lọ́dọọdún ìwà bàbá olówó lọ máa máa lọ múra lọ́dọọdún sànù ẹsẹ eléyìí ẹtúnṣe eléyìí orí ń bẹ nu gbogbo ẹ ẹ má jẹ́ ọjẹ pé ọmọ lórí pẹ̀lú ọmúra nìkan olú ẹlẹ́dàá kó fún wa dáadáa sí gbogbo ìyànjú tá ń gbà níbi pípa sẹ́sì olú akọ́mọ dàlú aláyà kó ṣe gbogbo ẹ̀ látọwọ́gbà lọ́wọ́ wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.